lónìí kankan what do you know about love. fún ẹ̀kọ́ fún ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ ẹni ẹni kí mi fún individuation of love lédè kan ṣáà kí mi lecture ni. mi ò fẹ́ kó lecture mi ó wà lára tí mo fẹ́ kọ fún project mi kí project mi kàn lè kún sọ tí wọ́n mọ̀ nípa love. ẹ máa dìbò kí n ṣáà lecture yìí. ok then. lọ́dọ̀ mi èmi ní three devolution of love. okay. ìkíní ìfẹ́ ẹ̀tàn. Hmm ìfẹ́ ojú àti ìfẹ́ tọkàntọkàn ìfẹ́ ẹ̀tàn ní ìfẹ́ tó jẹ́ pé olólùfẹ́ méjì máa wà bóyá tọkọ àti ìyàwó tó jẹ́ wípé ìfẹ́ tó ń ṣe síra wọn kò dé inú wọn wọ́n ń tọ́ ara wọn ni hmm. tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó máa wà nínú ẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ jáde ìfẹ́ ojú tó jẹ́ pé bóyá wà láàrin àwọn èèyàn àwọn lọ́tù lovers yẹn tó bá wà láàrin àwọn èèyàn wọ́n máa pọ́n lé a máa gbé gẹ́gẹ́gẹ́ you are my this you are my that wọ́n máa ṣe gbogbo ẹ̀ bọ̀ tó bá ku òun àti ẹnìkan àbí tó bá ku òun nìkan ẹnìyẹn ò jẹ́ nǹkan kan sí ṣe wá rí ẹlẹ́kẹta tó jẹ́ ìfẹ́ tọkàntọkàn. Okay. Hmm ìfẹ́ yẹn ló ní agbára hmm. even tẹni ẹ bá ń kú báyìí tó fẹ́ kú wọnú sáré báyìí ó yìí máa sọ fún wípé àjọ máa lọ ni ó ní àwọn ní òyìnbó sọ wípé love does not fight love does not argue so jẹ́ wípé àwọn méjèèjì lè wọ́n lè jọ wà báyìí ń ṣe ẹ̀ nà ah. kí ni problem ni. tèmi. don't tell me mi mo dẹ̀ ní òun dì mọ́ mi ò dẹ̀ ń dì mọ́ mi ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí girlfriend ṣé mo jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀. tèmi ah. òun explain nǹkan fún mi pa. kí ni mo explain fún ẹ kí ni nǹkan tí mo explain fún ẹ o dẹ̀ ń dì mọ́ mi ò lọ́mọ mi wàhálà mo lè pa ẹ ah. mo lè gun ẹ tàbí mo ṣe ń wọ ẹ. tèmi. kí ni tèmi o dẹ̀ tún pariwo tèmi mo ní màá pa ẹ o dẹ̀ ṣe. o pariwo tèmi kó ṣe orí ẹ ni. mo lè gun ẹ pa mo máa pa ẹ. Come on. dákùdọ̀ torí ọlọ́mọ fẹ́ bí ó lè rè béèrè kan ah, ni. tèmi tọ́pẹ́ àti tèmi ládé ṣé kí wọ́n yé sọmọ ìyá àti bàbá kan náà ìyá kan bàbá kan ló bí wọn. irọ́ ni. ah ilé parọ́ fún ọ bó ṣe rí ìyá kan náà àti bàbá kan náà. wàhálà ti dé. ah ah wàhálà bò. gobe ti ṣẹlẹ̀ ìyá kan náà àti bàbá kan náà. kí ni parọ́ fún ọ ah mẹ́wàá ti ṣẹlẹ̀ nù lé yìí ṣé wo mọ̀ pé àwọn méjèèjì ti ń ṣe gbàlàǹbà fi bọ́ ni. Eh? wọ́n ti ń bí fẹ́ǹsì ara wọn. lóòótọ́. ah tí èsèré kódà wọ́n ti fẹ́ faṣọ ara wọn láfọ̀pá. Eh? ah fífọ̀ gidi ni o pọ́npọ́npọ́n kẹ́kẹ́ òkẹ́ ò ní gbogbo ògbà àmọ́ nítorí jẹ́ ń ké gbàjarè ni pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní olúlé bá wọn ègún burúkú ni yìí nǹkan burúkú ò ní pẹ́ mọ́ ṣẹlẹ̀ sórí ọlọ́run kan lè wò sùsùn jọ kan pé pé inú àdúgbò èbó ṣe tóbi tó mm. kí lè nìkan sì dà wó ah! tí ò nìkan lé tó wà lẹ́gbẹ̀ẹ́ wa inú ọlọ́run ló dé torí pé nǹkan tó ń ṣe ọlọ́run ò fọwọ́ sí i oríṣiríṣi nǹkan burúkú burúkú burúkú ni ó sì máa ṣẹlẹ̀ káàkiri àmọ́ kọ́mọ̀bà wa kàn wá ẹni orí yẹ kí náà ló ṣe ó dilé kwásìtì mọ́ ń táṣe sí i ló jẹ́ n fi tó létí. yóò dáa fún ọ tó ètè wàá sọ fún mi tó mọ̀ pé ńlá àkàrà èèyàn ni mi bí tó mo ní àkàrà jù ọ lọ nísì kílẹ̀ bá máa wó kalẹ̀ kẹyẹ burúkú àmọ́ àmọ́ wó wọlé ní tètè lè pe àwọn ọlọ́pàá ni o. ṣé ọ̀rẹ́ ọlọ́pàá wò. ọlọ́pàá sí mo. a kò sí ìgbàgbọ́ níjà yìí. ta ló fẹ́ wá wá padà wá ń bí ibi tí mo bẹ́ẹ̀ yẹn gangan ni kó wá dúró sí padà àtiwọ́ náà kí kí ló sọ abẹ́rẹ́ wo ló sọ nù sábẹ́ fúláwà gbẹ́ni wá bí orí ẹ̀yin méjèèjì ò pé kí lẹ̀ ń bá ka ìsọkúsọ wo lẹ̀ ń sọ nígboro ẹnu náà ẹ wo ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín o hmm, nǹkan tí òye yín máa wá fi yí ẹ̀yin méjèèjì lẹ́yìn ṣe rí bí àwọn ọmọ mi méjèèjì ṣe ń ṣe yẹn ìfẹ́ lásán ló wà láàrin wọn o kò sí àjọṣepọ̀ tí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kankan láàrin àwọn méjèèjì o ẹ gbà bẹ́ẹ̀ dáhùn ṣe rí ìfẹ́ tí ọlọ́run fi sáàrin àwọn ọmọ tèmi ó ju eléyìí tó wà láàrin ọkọ àtìyàwó lọ ẹ máa rò kòtò gbogbo ọmọ ṣe ń ṣe yẹn wípé wọ́n fẹ́ra wọn wọn ò fẹ́ra wọn o. ẹ má bínú. ẹgbẹ́nu burúkú sọ̀hún ìwọ ni kò sẹ́gbàánu oníranù so kẹ́yà fi gbogbo ọ̀rọ̀ ìsọkúsọ òṣì tẹ́ ń sọ láàrin ara yín kẹ́yà fi tì bẹ́ẹ̀ yẹn ẹ má ro àwọn ọmọ tèmi pa o ẹ gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́n bí bẹ́ẹ̀ kọ́ ìjọ <laughs> tí n bá tún bá yín ìjọ <laughs> tí n bá tún bá yín lórí ọ̀rọ̀ burúkú báyìí ìjọ ìrìnsẹ̀ yín tán náà léyìí. bloated. Ah, èyìnbó burúkú yìí náà ni onírasẹ̀ wo ibi tó bá fi ẹlẹ́mọ̀ ṣọ yín ṣọ oníkẹ́yìn méjèèjì yà o ẹ má ṣọ ọmọ tèmi kiri o iṣẹ́ tẹ bá wá ṣe nínú ilé ní gbájúmọ́ o torí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn má fi ẹnu burúkú pèpèkúpè sínú ilé fún mi o ẹ gbọ́ bẹ́ẹ̀ dáhùn. oníranù ẹ ẹ oní oní english oní àwọn ọmọ mẹ́rin ní ìmọ̀ sọ̀rọ̀ ayé ẹ̀ ìwọ́n kọ́. wá ní tí bá wọ̀ ẹ́ oníranù abirùngbọ̀n lẹ́nu bíi tewúrẹ́ burúkú. sọmọ yẹn tèmi akásàdédé bẹ̀rẹ̀ mọ́nà mọ́nà mọ́nà mọ́nà ló kàn ṣe. ìyá tèmi màámi ẹ wò ó kọjá bóun ṣe ń sọ yìí torí ẹ mọ̀ pé kò ní fi gbogbo ara ṣàlàyé fún ẹ ṣe mọ̀ pé mi ni mo súnmọ́ ọmọ ìjù àrídùnnú dẹ̀ lọ́lọ́run fi ṣe fún wa ọlọ́run má jẹ́ òde àríbànújẹ́ ṣé rí tí kinní ìbá dé sí ṣe láranjú wọ̀n bígbà tí ẹ̀gùn bá gúnyàn ni nǹkan kí nǹkan tó bá rí báyìí ó máa lè mọ́lẹ̀ ni àti ti tó jẹ́ tinú ilé àti tara a máa jà kiri bí orò ni kò sẹ́ni tó jọ lójúmọ́ kókó eh, máa tẹ̀ wá dìgbà tí ó bá pẹ́ ń sìn kọ́kọ́ ọlọ́pàá má máa lè mú kiri. ìyẹn nìkan ni ṣé ìbá nǹkan ara ẹ̀gán jẹ ni mami tèmi tẹ bá ní tó bá ti ṣe báyìí ẹ̀mí ara rẹ̀ jọ lójú o tọmọ mi bá lòkè báyìí rò pé káàtì ni tẹ́ ò pé kí ni ilé ìsìn lórí òpó náà tọ́ bá wálé báyìí gbọ́ gbí ọmọ mi máa wò pé ah èmi tó bá láyé gan lera mi mọ́lẹ̀ kí ni gbogbo eléyìí ó jẹ́ ọ̀pọ̀lọ. bàbá tèmi ládé ìyá tèmi ládé etí kú òkú ìgbà tọmọ yìí ti ń ṣàìsàn kí ló dé tẹ́ ẹ̀bùn mi gbọ́. bàbá mi ṣe rí ó kàn jẹ́ pé èyí dàgbà tí ọba mà ní o torí ṣe nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrònú tèmi ni pé torí ọmọ ọ̀rẹ́ mi kan bẹ tí wọn bá tètè fún lóúnjẹ báyìí ló bá ti ń pariwo báyìí a máa ní typhoid máa wò pé bóyá àrùn gbajúmọ̀ kan tẹ́lẹ̀ pé nísìnyí ayédáwà nísìnyí àwọn àrùn dìsáínà ní wọlé pé kọ́mọ́tì pé irú àrùn kan bẹ́ẹ̀ lọ́wọ́ sí ojúlé mi fòwó nù ẹ̀yìn mọ̀ pé nítorí lè ṣe báyìí ní agbára mi ọ̀kan náà lójú wọn bá yín. Hmm. ó dáa irú àìsàn wo ló wá lè máa ṣe tèmi ládé ah, kí ni mo lè ṣe o <laughs> ẹ ní sùúrù díẹ̀ ìyá àgbà orò ìdílé ta máa ń ṣe fún àwọn ọmọbìnrin ìdílé wa ǹjẹ́ a ti ṣe fún Tèmiládé. rárá o àìṣe o. láti tèmi ẹ sọ fún mi pé wọ́n ń ṣòwò kankan nílé yín náà. ẹ ẹ ìyá fíìmù dákun lóòótọ́ ni àwọn ọmọ wa a máa ń ṣe fún wọn ẹ jọ ṣé bí a sì lè ṣe àbí. kò sígbà tá a lè ṣe ọdún awóyaya ń bọ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí tẹ bá sì lè mú Tèmiládé wá gbogbo ohun tí ń ṣe yóò kúrò lára ẹ. àtìgbọ́ àtìgbọ́ àtìgbọ́ àtìgbọ́ ọlọ́run sí i. wá lọ pa wọn rè é ẹ̀yin náà mọ̀ wípé o lè rí sí ìdílẹ́jọ́ tó. wọn ò ní tójọ́ bó ṣe rí ẹ wo nǹkan lèmi ò lè gbà tí mo dẹ̀ sì ń tẹnu mọ́ pé wọn ò lè lọ sọ́jà yẹn lẹ́yìn mi ah, ah, ṣé ìmọ̀ya bẹ́ẹ̀sì ni tó máa ra nǹkan one thousand naira tó máa pè ní ten thousand naira èmi ṣíṣe owó kí n tó wọ́wọ́ tèmi ni èmi ò lè gbà o. ìyá mm, mm, mm, ah, jọ mi lójú ṣé ìwọ tó máa wà nídìí ọjà yẹn àbẹ́mi ti máa ti wà nínú ṣọ́ọ̀pù mi ni màá ní mò ń tẹ̀lé wọn lọ máṣọ àṣelé ló la máa tẹ̀lé ra wa káàkiri lọ mú. iṣẹ́ owó tá à ń ṣe yìí náà easy tó bá ṣe wípé aṣọ fifty thousand la fẹ́ rà ó tẹ́ mi lọ́rùn kájọ mu ju pé kẹ́nìkan wá gbé pàǹdà lé mi lọ́wọ́ kó pè fún mi ní gold mi ò fara mọ́. Ah! bẹ́ẹ̀ni. ó dà ṣé nǹkan tó ṣà ṣe ẹ báyìí ni wípé ó máa jẹ lára ẹ. wọ́n á jẹ o ah! ṣé ẹ mọ̀ wẹ́ ẹ ní ìyá bẹ́tì ó lè jẹ̀yàn pa èmi ò dẹ̀ lè fara mọ́. kí ẹ kó jẹ lára wa. Ah ó ní ìdí ẹ̀ ara wa náà náà máa ti dìde ìjọ. mo sì gbọ́ yín ẹ̀yin lówó èmi ò lówó ẹ̀ ń pè mí bẹ́ẹ̀ lọ́rùn. gbogbo alájọ lówó. ẹ wò ó hmm, ẹ jẹ́ yìí. má bá wọn lọ sílẹ̀ yà á ṣe àwọn ìdè ẹ ọlọ́run agbára ọlọ́run ọba jẹ́ ah, ọkọ màmá ẹ̀ ṣe pa. mo wà pa mọ́ eh, mọ́mì mi mo wà fẹ́ bá yín kan ni. ẹ ṣé kò ní. Eh, bóyá táwọn bá lọ tán àwọn wo tèmi bá lọ tán mo sọ fẹ́ pé mo ti ń kó òun lé. lọ́ǹbù ah. ìwọ tẹ́lẹ̀ pé wọ́n ti bí ẹ sí mo ti ń tẹ̀lé yẹ kiri ìgbà tí wọ́n bí ẹ báyìí ọwọ́ mi báyìí náà gbé ẹ sí bó lè sọ kọ́ lọ́pàá tí ń bẹ́ ń jẹ èmi lọ́mọ sọ pé kí n jáde nínú ilé yín. nínú ẹ̀jẹ̀ báyìí o ló gbé ẹ tó kí la fẹ́ máa fi bò fún. ok o o wa tán mọ́mì mo lálàá kan yìí mo wá rí i pé nínú àlá yẹn. pé kí ni sọ̀rọ̀ bóò ni tèmi náà tẹ̀ báwo ni káàbọ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ lọ. tèmi. kí ló ṣe ẹ lọ kí ló mu tó mu tí tẹ́mi tẹ́mi tẹ́mi tẹ́mi tẹ́mi tẹ́mi kí ló wá ṣe tẹ́mi tẹ́mi ìmọ̀ náà ti fọ̀ wọ́n lórí tẹ́mi tẹ́mi tẹ́mi tẹ́mi mo ní kí n bọ̀ wá lọ́wọ́ mi kí n bọ̀ tó ẹ̀ kó o tẹ́mì ẹgbà mi ẹgbà mi ẹ má wò ní ìrọ̀ ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bóyá. dáàdì tèmi kálẹ̀ wà lélẹ̀ mi in fact àyà máa já yín débi wípé hmm, ìsàlẹ̀ la jókòó sí o ò dẹ̀ dídé wọlé bọ̀ báyìí kò tiẹ̀ tí ìlànà sọ pé ẹ kú lé o ó kàn lọlẹ̀ ní wẹ̀ bó ṣe dákú ni ah, ara ẹ ti ń balẹ̀ rí ọlọ́run ló máa yọ wá. tẹ́yìn ọ̀bọ̀ kí ló ṣe kankan. dádì òun mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ohun tí mo kàn notice ni pé bí mo ṣe wọlé orí mi ò jíde lọ́ọ́ fi sọ ni ojú mi kàn bẹ̀rẹ̀ sí ní ṣu ni kó tí mo mọ̀ ní sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. tèmi ṣé o ṣe pé o lóyún. ẹ wo dáàdi mi ò lóyún jàre bá o. dáàdi èmi ṣe ń wojú tèmi yìí ẹ jẹ́ ká gbé lọ sí hospital. ọ̀hún mo ti wà alright ọ̀hún ok. ẹ wo dáàdi tèmi ẹ má dá lóhùn o ẹbí mi pè dókítà kó wá ṣe kí ni kó wálé kó wá tẹ̀sí ẹ o má kó bá mi. wọ́n mi mo wà ókè ẹ má wọ́n rí um, eh, tọ́pẹ́ jọ mo need assistance ẹ fún wọn. Go on, call me. I will do it for you. You know, I will always do that for you. She friend now. God bless you. I will always do that for you. My friend. Um, mo rí i pé nínú campus yìí àwọn obìnrin pọ̀ gan-an bọ̀ kò sí èyí tó ti ẹ̀wù mí nínú gbogbo àwọn obìnrin yẹn. bí obìnrin ṣe pọ̀ tó yìí o ò kankan tó like. no ó yẹ kó o mo ní policy àti àwọn afẹ́ build life ẹ̀ ó gbọ́dọ̀ wo responsible obìnrin láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó so ìdí nìyẹn tí mo ṣe wá wò pé ah ta ni mo lè fẹ́ lọ́gbà yìí o tó lè understand mi mo wá rí i pé Tèmiládé àbúrò ẹ̀ ó wù mí kí n fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó because ó mo like ẹ gbogbo àwọn ọ̀wá ẹ ni mo máa ń appreciate gan àmúdẹ̀ pé tèmi àtẹ̀ bá jọ fẹ́ra wa combination yẹn máa ó máa match so that is why mo sọ pé mo wá fẹ́ kó bá mi bá sọ̀rọ̀ kó bá mi sọ fún un pé okay o ọ̀rẹ́ mi fẹ́ mi o ó ní interest nínú ẹ o ó dẹ̀ fẹ́ fẹ́ that's all. Ah, Fẹ́mi wọn náà gbọ́n tó ń sọ combination wa àti Tèmiládé èmi wá ní kí n bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ kó possible náà. so you understand mi ọ̀rẹ́ tèmi àtẹ ti ń ṣe a ti ń ṣe ọ̀rẹ́ wa bọ̀ láti secondary school. n tẹ́mi ò kàn sọ fún ọ ni pé you go more extra length eh? work hard on her tó bá ti gbà fún ẹ èmi fọwọ́ sí i. my good friend o oh, oh, understand mi dada jẹ́ kí n express ara mi kó yí ẹ sórí tí mo ṣe wà ẹ tí mi ò bá fẹ́ tèmi ládé ó possible kí n kú dànù ah, ah. mo ti fall in love already yes jọ̀ọ́ torí ọ jẹ́ kó kàn gbọ́ ohun ẹ pé ọ̀rẹ́ mi fẹ́ mi o ó ní interest nínú ẹ ó fẹ́ simple èmi á parí iṣẹ́ tó kù. sorry tí wọ́n bá ti bá a sọ èmi á kọ́ plate yòókù bọ́ tí wọ́n kọ́kọ́ bá a sọ kò possible. jẹ́ kó possible ah, jẹ́ kó possible baby ó dà pé o mọ tí mo ṣe ń feel sórí nínú campus àwọn obìnrin wà dáadáa bọ́ mi ò rí anybody rò mo believe pé ìwọ ni the only person tí mo lè fẹ́ jọ̀ọ́ torí Ọlọ́run consider me. Fẹ́mi jẹ́ kí n bẹ sọ nǹkan tó ń jò dòdò mi fẹ́mi mi ò lè fẹ́ ẹ̀ mi ì lè fẹ́ rárá rárá rárá àtọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni ẹ́ so òkun ṣe pé bóyá o ò dá ọlọ́mọkùnrin you are good looking in fact as a matter of fact you are very very handsome bọ́ mi ò lè fẹ́ so má bọ́dà rẹ̀ má dà rẹ̀ láàmú mi ì lè fẹ́ fẹ́ mi mi ì lè fẹ́. baby baby baby o o o o ti understand me sori ẹ tó bá yẹ pé mo fẹ́ fẹ́ àwọn ọ̀rẹ́ mi girlfriend mi máa pọ̀ ní campus tá a wà yìí but mi ò ní láti fẹ́ anybody ok sorry mi ò ní màmá mọ́ màmá mi ti kú but tí mo ṣe máa ń rí ẹ mo máa ń rí ẹ o máa ń look like my mother so you understand mo dey believe pé tèmi àti ẹ bá dìjọ fẹ́ra tájọ́ ń make family yẹn tájọ́ ń build family wa yẹn at the end of the day ìfẹ́ tó wà lára màmá mi yẹn ó máa padà sára tọ̀dọ̀ tiẹ̀ so later mo máa enjoy life mi please please. Fẹ́mi Fẹ́mi ah kí ló tó stubborn báyìí mo ní mi ò lè fẹ́ ẹ i can't date you Fẹ́mi forget it sori gbogbo eléyìí tó ń sọ pé mọ́mí ẹ̀jọ̀ èèyàn kan mi ò lè fẹ́ ẹ tó bá nílò one thousand girls ní kápọ̀ sí i máa fún ẹ mẹ́rin mi ò lè fẹ́ ẹ gbàgbé ń pa ẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé kábàgbé ń pa nǹkan tó wà lẹ̀ màá lọ máa rò tó bá jẹ́ pé ìyẹn ló fẹ́ ṣe ni oh <laughs> beautiful couple ẹ jẹ́ kan fún yín ní ẹyọ kan báyìí ná ah. go slender straight. kí ni kí ni kí ni kí ni gbogbo yẹn ẹ jọ ẹ take easy ṣé ẹ rí customer tẹ máa ya fọ́tò. ẹ ẹ àdìkìkọ fún yín ní ẹyọ kan yìí ni. Ah. ẹ fẹ́ má bàbá bọ èrò ìjọ mi lẹ́sẹ̀ ara rẹ̀. tomi lójú èèyàn burú o kí ló ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé mọ́mí ẹ ni ọ̀tá ẹ mami mami ò lè jọ́ta mi. ọ̀tá ẹni mo mi ẹ̀ tó o bá ríbi tí mo lọ nítorí ọ̀rọ̀ ẹni o wọ́n jẹ́ kó yé mi pé mọ́mí ẹ fẹ́ pa ẹ́. kí ni mo ṣe fún màmí tán fi fẹ́ pa mí ọ̀rẹ́ mi sọ fún mi. ha ayé burú ológun ọmọ ni ẹ bóyá nítorí ẹ mọ́mí ẹ ṣe fẹ́ pa ẹ́ pé wọ́n jẹ́ kó yé mi o wọ́n ní ẹni tó bá yára lògùn gbé tó bá jẹ́ pé wọ́n lo lè kọ́kọ́ pamọ́ mí ẹ àbí káwọn dẹ̀ pa ẹ́ ì tó bá wú ẹ̀ ń bẹ̀ ni. ọ̀rẹ́ mi ṣàánú fún mi mi fẹ́ kú ikú mi ò dáa ní àsìkò yìí ṣàánú mi kí ni mo fẹ́ ṣe báyìí. ṣé o trust mi tó bá ti ń wò mí wájú ẹ báyìí wọ́n máa fọkàn balẹ̀ o ti gbọ́ ìwọ máa wò mí mo fẹ́ ṣe nǹkan sìn. mo trust ẹ ìwọ farabalẹ̀ nà ní sùúrù ń bọ̀ tètè rẹ̀ yọ̀ ọmọ bọ̀ tí ní sùúrù máa wò mí o. ṣé ò ń wò mí. nítorí tí mo ṣe. ó yá ṣé mo ṣé bí mo ṣe ní kò ṣe má fún mi wàhálà o torí kú ẹ̀ mú kú lọ báyìí ó yá ó yá gbé sẹ́nu gbé sẹ́nu. fa sìgárì yìí. gbé wọ́n má wọ̀ rí akó mú ẹ lára gbé sẹ́nu ó yá gbé sẹ́nu gbé sẹ́nu gbé sẹ́nu ó yá tú síta díẹ̀ díẹ̀ ní sùúrù ọ̀pá tún wà nìyẹn o àṣìyẹ̀rì hmm, kékeré ni gbé kọ sí gbé kọ sí gbé kọ sí wo a máa kọ́ fún èṣù ní títí ẹ̀ ẹ́ kí mọ́mí ẹ má bàa rí ẹmú náà ni o. òun náà ṣe mú iye ṣe. kíni ní sùúrù ní sùúrù ní sùúrù. ọlọ́run tó ń ṣe ló máa léèyàn mú kiri a ṣe èrè ara ẹ̀ a ṣe rí ara ẹ tí wọ́n dẹ̀ mọ lára tó ń sin ni wàá máa lé mi mú kiri o mọ́ mi ẹ̀ wọ́n ò tó bẹ́ẹ̀. yá tún sọ́hún kó dá jẹ dá sọ́hún dá sọ́hún. Mm-hmm, yeah, what? ṣùgbẹ́lẹ̀ o má wọrí ní tiẹ̀ ibo bí ẹ sọ pé ó rí àwọn yìí rí wọn bá wa ń bẹ̀ dàdí èsì dàdí èsì. báyìí níbo ni mọ́mí ẹ wà. ìyá ẹ máa wà lókè tó ń sùn. sórí báyìí èní lè ní jẹ́ a máa lọ fún mọ́mí ẹ lọ́rùn pa lókè tó ń wà ni wọ́n láti kú kí wọlé gbàyè. ó yá dìde. wá má ní mo ṣe ní àmàyàn àmàjà rí járe kó rin dáadáa èmi lè ní jẹ já lọ́jọ́. 回家。 ẹ eh, bọ́ọ̀ ni mọ́mì ṣe ń ṣe báyìí ẹ. Eh? kí ló tiẹ̀ máa ń ṣe wọ ná ẹ eh? o tiẹ̀ ṣe bí ipò tiẹ̀ kàn ẹ́ rárá o kàn play game látàárọ̀ ni. ah o ṣe láìpẹ́ máa disturb èèyàn báyìí ni mo ṣé kí n má play game ni ah, kí mi wá precious sí mi. Hmm, hmm. bí ìgbé tó bá wọlé kì í ṣe pàjọ́ máa ná ni àbí ah ó ti dùn o. Ah, olórí burúkú làwọn nẹ́tíwọ̀kì yìí ṣá. ó ti yá bẹ̀rẹ̀ náà mọ mi ṣe ń ṣe báyìí ẹ kó dé sẹ́ndì owó ìyàn bírú kí ni gbogbo ilé bá ilé yín gan ti sú mi. Ah, ṣé bí táìmù rẹ fi mẹ́sẹ̀gì náà sọ fún máa wọlé mi. owó burú ìjà rẹ. sori. ẹ ká sọ ma. báwo ni kí lẹ́yìn tó kò ṣe ń bí. mo ń retí kí one o'clock lónìí á jáde. wá kí ló dé kí ló ṣe mọ́ mi ẹ̀. òye mi náà wọn kì í ṣe báyìí tẹ́lẹ̀. ṣó ṣe wọ́n ni. mi ì ṣe wọ́n ó ṣàrí kan sàn wọ́n. àbí pé àwọn ọ̀dẹ́ láìpẹ́. kí ni wọn tiẹ̀ wọlé kí wọn tiẹ̀ ètè máa bá tiẹ̀ lọ. wọ́n ń jakọ̀ ìwọ tẹ ṣe o sá mọ̀ tó ń jẹ lọ báyìí náà. Ah, ah, nǹkan sàmọ gbóúnjẹ wá káwọn gbóúnjẹ wá sá alẹ́ alẹ́ kú lára rẹ olóko ń roko onígi ń ṣẹ́gi ẹlẹ́yìn ń kọyìn ọmọ ajínàṣẹ ó fẹ́ jẹun ajígbọ́n ni ọlọ́run ó kọ yẹyẹ rẹ ọmọ ajínàṣẹ ó ọmọ ajínàṣẹ tó fẹ́ jẹun ajígbọ́n ni ọmọ erin lè mímọ̀ tó máa ráyè ìpera wọn bẹ́ẹ̀ni ìyá pera ẹ̀ lọ́mẹjọ ń sapá ìkà kí ó rojọ́ ìkà kí ó jọ kí ilẹ̀ pádùn ṣe tẹ fi ń rojọ́ wa nǹkan bá ń dùn yìí ẹ dákun ẹ jẹ́ ká gbọ́. ẹ gbà mí gbogbo adúrò lẹ́yìn èmi mo ní o èmi mo ní àbí mm. èmi ò mé búbú wo ìlú ọ̀run ìtọ́lẹ́fọ́ lù ọ o kínní n ó fi lù ọ ni kí rẹ kí orógbò rẹ apá kò láwé atúfù gíẹ̀ dáadọ́ tún ṣe fi èmi ò mé búbú o sọ́ǹgbọ́n mi mé búbú o tí sì lù ọ ìwádìí fọ́ ọ níbi ìkúkú lù ọ kínní ní fi lù ọ abẹ́ mọ̀ fún ilé ìwọ àbí títa ni. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìwọ àbáwọn wo. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ìwọ sẹ́mi. èyí fi kílé ìlú ọ ni. sọ òwòra rẹ kó òwò kó òwòra rẹ sí mi. taniọ. sọrí tó bá ilé gorí mi lásán tó bá mú ọtọ ẹ e gorí èmi báyìí ọgbẹ ọgá yìí. mo rárá. tani gangan. tani tẹ̀tẹ̀ tani kì í ṣe bí kíní náà rè. wo. tó tó tẹ́ pé bitọ́ lọ́bi bitọ́ lọ́kùnrin ni ó ṣe rí. kí kí ló bàjẹ́ lára rẹ. èmi àmọ́ èmi àmọ́ rí èmi àmọ́ èmi gbogbo ṣùgbọ́n kíní ìní fi ìdọ́dọ̀ dàkú kíní ìní fi ìdọ́dọ̀ dàkú. àwọn wo àwọn olófin kí. yéé yéé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún fún ọ èmi orí àmì jẹ lórí. tani makogan orí ò pè rárá orí ẹ̀yin méjèèjì ti dàrú. mo dàrú mo dàrú. mo bí ẹlẹ́jọ́ ni káti ẹ̀ ní ìwọ ti ẹ̀ ò ní ronú ṣé kò yẹ kí ìwọ náà tún ní ronú nínú ilé yìí lẹ́wọ́ sọ inú ilé di battlefield ẹ̀yẹ̀ ṣẹ́ tira yín lẹ̀ ń jà irọ́ nígbà tẹ́ mi lè ṣe kí ló dé tẹ́ gba stadium lọ kẹ́ lọ nọra yín pa sọ́hùn ẹ wá ń pariwo fò tẹ̀dẹ̀ mọ́ tó ń ṣẹlẹ̀ sọ́mọ tèmi nínú ilé ń bí lọ́mọ tó tún jàjà sùn ẹ fẹ́ jí sílẹ̀ àbí orí yín ò pé ẹ̀yin aláìní ròónú yìí gbà inú burúkú sọ̀hún èbó òfò yìí náà ni ẹ ti yọ tẹ́ ẹ bá yọ ẹ̀ ní máa yọ torí ṣe lẹ́yìn yọ mo ṣe rí yín wo wíwọlé tí mò ń wọlé lọ yìí tí n bá tún gbọ́ ariwo lẹ́nu kankan nù yín ah, hmm, nǹkan tí máa ṣe fún yín ara yín àkọ́ gbogbo yín ti ń gbọ́ rubbish tó ń bá mi sọ gbogbo yín jókòó ẹ pè mí síbí báyìí. kínní kó dúró wájú mi kó máa sọ̀rọ̀ sí mi anyhow. abeg go go sit down irú nonsense wo nìyẹn. ṣùgbọ́n èmi ni kínní for what are we not the same student ṣé torí pàjọ wà ní campus kan and so what. ìwọ ni kò wá máa sọ̀rọ̀ sí mi lára wo wo wo wo wo bí màá bá ẹ tiẹ̀ ṣe lọ́wọ́ tá ṣe gbé wá síkúù ẹ sí nínú ọgbà náà ṣe gbé mi náà wá ah. so o lè máa rásì mi gbàgbé ọjọ́ orí dúpẹ́ dúpẹ́ dúpẹ́ jókòó jókòó jókòó but kí ni ìtàyè gbẹ̀rẹ̀ meeting yìí mi expect ọ̀tọ̀ ń ṣẹlẹ̀ lálẹ́ at all i didn't expect it i'm disappointed in you. má bá mi sọ oṣù ọ̀rọ̀ jàre ń bá mọ̀ pé nọ́ńsẹ̀ǹsì fẹ́ àfojú mi rí mi bẹ̀ máa tẹ̀lé yín wá. wá farabalẹ̀ nínú àwọn kí ni problem ẹ nígbà tó mọ̀ pé o lè ṣe ká ṣètù kìíní yìí kí ló dé tó wàá yé ká pe gbogbo ìpàdé yìí stop it now. wo wo bí má wà nù sí mi lára jọ mo rán gbogbo yín ṣẹ́ ni. n bá òkú tó yẹ lẹ́sìn pèmí mi má wá síbí báyìí. títọ́ títọ́ títọ́ mo ti rí i pé orí ẹ ti dà. ìwọ gan orí tiẹ̀ gan ti já. ó ti ya wèrè gidi. wọ́n ń gbá la ló ní ilé ọpọlọ wọ́n ń gbá bọ́ọ̀lù lọ́pọlọ sí tiẹ̀ gan wọ́n ń tàlàyé sọ́ọ̀tì àwọn ará òun wọ́n gán olóṣì ni ẹ́. tó bá ń ṣe olórí burúkú tí wọ́n máa gbọ́ wájú máa sọ̀rọ̀ sí mi. kò sí kan tó fẹ́ ṣe fún mi kò gbàgbé kò sí kan tó fẹ́ ṣe fún mi kò sí anything kò sí ẹni tìtẹ́ kò sí kankan tó máa ṣe fún mi jọ̀wọ́ kò kó ó yà aṣọ mọ́ mi lọ́rùn. màá tún yà aṣí gan. sọ aṣọ yìí lẹ̀. ẹ fi aṣọ wọn sí. tèmi sọ. it's okay. ẹ fi sílẹ̀ yẹn. ti tó ọjọ́. Ah! àmọ́ ní nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ń sìn mo fẹ́ kẹ́ ẹ jìde kẹ́ ẹ kúnlẹ̀ kẹ́ ẹ bẹ̀ wọ́n pé kó má bínú. kí n bẹ̀ ọ̀rẹ́ ni wọ́n mẹ́rin a máa jà màdé máa parí ẹ̀ ní please ẹ bẹ̀ wọ́n because ẹ kì í ṣẹgbẹ́ so màá bẹ̀ yín màá rọ̀ yín ẹ kàn bẹ̀ wọ́n pé kó má bínú so that everything máa parí síbẹ̀. bí tí mo ṣe bẹ̀ wọ́n. ti gbọ́ àìṣègùn ọlọ́run apẹ́yìn náà lè thank you very much ó máa jọ ọlá o ìwọ. it's one of those things ẹ gbàgbé ẹjẹ kó. it's okay. ìjìdá máa wọ̀ ẹ́ ẹ̀gbọ́n ẹ ṣe gan mo appreciate. Ah. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bọ̀dá mi ẹ bẹ́ẹ̀ fi máa play fún àkànmọ́ ẹ wọ ẹ jẹ́ àgbàyà àgbàyà òṣì ẹ ẹ serious ẹ serious níta á tọ́ka wọ́n sí lélẹ̀ àgbà òṣì àgbàyà irọ́ ni. agbára ní ẹjọ ah, ah. ẹ máa pè é pàkúrú ẹ serious ẹ lọ́jọ́ ṣé wípé ẹ̀tàn ni wípé sùúrù lè ṣe òkúta jiná ìwọ ọmọ onílé ọlọ́nà wà dìkì gbágó tó ń kunni lára ojú mi jójú ẹkún mi ò lè sùn Tèmiládé. Ah! oko tó rí ò dojú délẹ̀ pẹ̀lú oko tó rẹ̀ fi lélẹ̀ àdójú ti ní ọmọ ọmọ ọ̀sán tó kúkú mọ́ bá ya má ṣe o. rubbish. jàre ah. ẹ̀yin kọ́lẹ́ ní ìdádúrà tẹ́yìn gbàdúrà fún yà kí ló fa ah. ogbò yẹn. Ah. yẹ ẹ lọ jàre ẹ kíyèsí àwọn nǹkan wa tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí àwọn kọ́kọ́ ń ṣẹlẹ̀ gan tẹ́ ò fura sí o àwọn ìwà Tẹ̀míládé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ nǹkan tó ń bà mí lọ́kàn jẹ́ gidi kódà ó ń pa mí lẹ́kún. ànírú wa ó sọ tó ń bọ̀. dádì kí ló ṣẹlẹ̀. Tẹ̀míládé ó ti ń fa sìgá kódà ó ń mutí gidi. are you telling me ìbọn mi mo tí ń mu sìgá. dádì tí mi bá mọ̀ mi ní sọ fún yín mo bá lórí ẹ̀ tó ń ṣe ni. dádì ọmọ yìí ni ẹ kàn fà mo ti ar pàdé sìgá mi mú lọ́rí láti rẹ̀ ti bí mi bí pé màá mutí gbọ́dọ̀ tó fẹ́ kó ohun orí àṣàkáṣà yẹn bọ̀dà á ti ní fámìlì ìyá yín kan tó mu sìgá gan ó ti kú tọ́nà tó náà ẹ̀ pé náà fi mu sìgá ńgbà ni pé ọjọ́ wọn ṣe àwọn tó bẹ̀rẹ̀ pupa kan máa ń kéré kí ẹ ló tẹ́mi tẹ́mi ọ̀bọ ẹ̀ bá ń sọ fún mi sí wọ́n ní pé òun mu òun mu sìgá ee tẹ́lì tí èmi ló bá wọn mú báyẹn. Ah, ah. ìyá àgbà agbẹ́dọ̀ bóde ẹ̀yìn ò bá pọ́n ẹnìkan ìka. bí ò bá sì tásìkò àti fùrọ̀ nílà ó dìgbò bá dọdún àwọn yaya káti ẹ̀ tó fi nǹkan ètùtù kankan kọ́ ọ lọ́rùn ah. kò jù bẹ́ẹ̀ lọ. àbọ̀ rẹ̀ dákun gbà mí dáadọ́gbọ́n sí i ọmọ ọmọ mi là ń sọ ń pa rẹ̀ yìí dákun gbà mí abọ́ rẹ̀. <laughs> kádọ́gbọ́n sí ẹ̀yin náà mọ̀ pé láti ìṣẹ̀ǹbáyé àwọn alálẹ̀ wọn ò ń gbọgbọ́n dídá àfi tọ́dún wọn bá dé ẹ ẹ jẹ́ ní sùúrù náà ni. that's okay that's okay abọ́ rẹ̀ mo fẹ́ bèrè kankan hmm. ọdún àwòyàyà gàǹgbà ló kù báyìí. ọdún àwòyàyà ẹ nígbà tá a bá fi róṣù pa mẹ́ta ọdún awúyá yóò dé ẹ òṣùpá ah. mẹ́ta bí nǹkan náà ni ah, mẹ́ta. abọ́rẹ̀ kí ni ẹ̀sọ́ are you telling me pé oṣù mẹ́ta lọ́mọ mi fi máa wà lórí sick bed ah. ẹ́ abọ́rẹ̀ abọ́rẹ̀ lè ṣe yẹn eh, eh, ẹ ẹ bá gbọ́ yẹ́n sọ kí ni kan fún yín o you may not know ahoyaya gan máa understand ahoyaya ò lè stubborn débi pé káwọn máa rẹ̀ máa kú. èbó wo ni à ń sọ lẹ́nu understand. bàbá tèmi ládé ń ṣe kó o ṣe sùúrù. Eh, abọ́ rẹ̀ ìyá àgbà dákun gbà mí ọmọ ọmọ mi là ń sọ ń pa rẹ̀ yìí ah, ah. Eh, gbà mí dájà àdọ́gbọ́n sí i. sábùjá lọ́rùn ọ̀pẹ. oṣù òkè ẹ gbà mí. alọ́lẹ̀ ìwo lẹ tiẹ̀ kéésì kan alọ́lẹ̀ ìwo ni ọ̀wọ́ dasáàdì pé inú ọmọ méjì kan fẹ́ kú ẹ alọ́lẹ̀ ìwo lẹ kéésì bá mi. ẹ ẹ ẹ ní lágbo ìtẹ̀lẹ̀ sọ fún awóyáyá gbọ́mọ̀ mi sick pé tèmi ládé mi sick bàbá tèmi la dé. ṣe sùúrù a lè ní afẹ́kìrìn ya káwá fẹsẹ̀lẹ̀ a máa forí rìn sùúrù ni o ní ọdún awóya yóò tó dé. mami máa ní understand mò ń sọ máa ní understand mò ń sọ ah, ah, àlọ́mọ mi sì pé kò lè ṣe dáadáa ẹni ṣe sùúrù irú sùúrù wo ni mi lè jẹ́ ah, ìgbà ah, pẹ̀lẹ́ ìfọ̀ nígbà táwọn ọ̀yà wèrè kí ẹ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sáwọn ẹ̀ka orí àwọn àyọ̀wẹ́ pé ní. àwọn pẹ̀lẹ́ ìyá o. ẹ wo ẹni tìjẹ́ bàyá kọ ya ọmọ fẹ́ kú ẹ sọ pé kíkan ṣé àwọn jẹ́ living thing àbí what are you telling me. ẹ tó ṣe ìlẹ̀ improve difficult àbá ń hóyà himself. bàbá Tèmiládé ní sùúrù ah, ní sùúrù agídí kọ́ là á fi ṣe. Ah, bẹ́ẹ̀yàn tiẹ̀ má gidi kò dárí ara lọ́wọ́. ẹ eh, ẹ eh, mhm. abọ rẹ dákun bàbá mi dákun ṣàánú mi ṣàánú mi. ìyá àgbà àgbà yín ti ń sọ̀rọ̀ bí èwe báyìí. Ah. ẹ bá pẹ́ anybody mọ́ alálẹ̀ èwo ni alálẹ̀ èwo ni ọ̀ọ́dá sáàdì alálẹ̀ èwo ni ọ̀ọ́dá sáàdì alálẹ̀ èwo ni ọ̀ọ́dá sáàdì alálẹ̀ èrè ọ̀pọ̀ ìṣòwò rẹ̀ pé àwọn ayáwó rẹ̀ wo rẹ̀ pé àwọn àtúntọ́bọ̀ wo rẹ̀ pé. oṣù mẹ́ta fẹ̀ láyé láyé kò possible ṣé wípé ọmọ tèmi á wà lórí ìdúpẹ́rẹ́sọ̀ fóṣù mẹ́ta èmi kò jọ nígbà tó sọ fẹ́yìn wípé oṣù mẹ́ta ni àwọn yàyà àbí kiri wo máa tó jáde ìwọ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wàhálà lọ́hùn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí pé kí wọ́n mú ọkọ mi o ó ti ń jà lọ́hùn dábì lọ́hùn àbí tó bá jẹ́ pé àwọn náà bí wọ́n á ní kó dúró oṣù mẹ́ta kí wọ́n tó ṣòro ẹ̀ fún irọ́ lẹ jọ pa. ìwà tí yá bọ́ rẹ̀ yẹn sọ fún mi kò sí nínú bá fà o ó mo ké màá mi ké mbẹ gbogbo nǹkan mo sọ máa ní kò pọ̀ síbò kò pọ̀ sí nǹkan tá a lè irọ́ kò lè tó gbogbo yẹn tí àwọn ò bá tí ì lè ṣe é jíjọ yẹn kán kó omi wọn jáde tómi wọn bá kọ̀ tí òhò á da sọ́ọ̀fù sí i á kó yàyà ní ìsìn wá lè ṣe wá ṣe tọ́fẹ́ ṣe pamọ́ tèmi. èmi ni mo bẹ sọ wo mi ṣé ọmọ ẹgbẹ́ ọ̀gá sójà ni ẹ̀gbọ́n tèmi máa kó wọn lọ síbẹ̀ wọ́n á ná wọn bí orí burúkú kí á ná máa ṣòro fún. ìyàwó ayé òfin síbò sani ó sá ní. ṣé bó nílé dáná ti lọ tí wọ́n bá tọ̀tọ̀ bọ́ abọ́ rẹ̀ yẹn orí ẹ̀gbọ́n tó náà máa fi bọ́ èmi mo bẹ̀ sọ bẹ́ẹ̀ mo sọ ọmọ tèmi gbọ́dọ̀ gbẹ̀dùn. ara tá a sọ̀rọ̀ téèyàn bá máa lọ́kọ kó wọ ilé kó tó ní ọkọ kó má máa fi àwọn ọkọ wọ́n ń ṣòro fún ọkùnrin lórí wọ́n ń ṣòro fún obìnrin lẹ́sẹ̀. wọ ilé yìí ẹ ẹ kò ní gbà wọ́n méje mo fẹ́ mi ì ní gbà o àwọn yàyà yìí ọmọ tèmi gbọ́dọ̀ gbàjọ ọpẹ́. kí ni mo lára mọ́tò yìí for God's sake eh? mi ò dẹ̀ ní time. Hmm, irú ìdádúró ò lè lè báyìí. ẹ káàsán ma. ẹ jọ mo ń lọ season six. ok hour abide. just one hour. one hour that's two thousand ma. two thousand. yes no problem please hold on. all right ma. wá ń bí wá ń bí kí ló ṣẹlẹ̀. ẹjọ́ máa ń bí wa ọkọ yìí ló tún ti bàjẹ́ ẹjọ́ máa. kì í má bínú ṣé o wà all right tí mo dẹ̀ sọ fẹ́ pé mo ní appointment oníkèmí má bínú. ẹ má bínú ma ẹ jẹ ẹ kàn fún mi two hours nísìnyí máa pe mechanic mi máa tó débi bí ma. must be very very stupid kémi fún ẹ ní two hours lẹ́yìn tí mo ṣàlàyé fún ẹ pé tí mo lọ wà very very important èmi fún ẹ ní two hours you must be silly. ẹ má bínú ẹ wò ẹyin náà mọ̀ pé ọkọ̀ yìí sọ fún yẹn bọ́kọ̀ tí náà bàjẹ́ mo fi gbé yín ọkọ̀ náà ti bàjẹ́ ni ẹ kàn fún mi two hours ní ti máa pe mechanic ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kọ́ ṣe ọ̀bọ yìí ni ṣé èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah! Ah! olórí bukú ti kú bá olórí bukú ti kú bá yeyeyeyeye olórí bukú ti kú bá yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ ayé jẹ́ àá. 这里不能过啊！耶耶耶，未来的战友啊！ ẹ gbà mí ò ní lọ ò ní lọ wá sọ wọn mi ò ní lọ ò ní pẹpẹ yọ. títí lánàá padà rí wọn. a jẹ́ pé nọ́mbà yín ti sí pé kò lọ kí ló ṣẹlẹ̀. ìyàjọ mi lójú nǹkan ṣe bí. àmàlíwọ́wọ́ ẹ̀kún o. nǹkan ṣe bí nǹkan ti ṣe bí yà mi ò kọ́ sọ láti ẹjọ́ yìí ní jẹ́ jẹ́wọ́ ara mi kò ti ṣe bí. àtẹ̀mí ni o. ó ti lóyún tó bá jó lóyún ṣe bí nǹkan ayọ̀ ni ṣé báwọn ọmọ bá ṣe máa bẹ bàbá àdé sọ pé kó kúkú ìyàwó kó máa bá tiẹ̀ lọ ọlọ́mọdé abọ́ mu onígógógó bó ṣe ń ṣe yọ ọlọ́mọdé oríṣiríṣi sí nǹkan tá a fẹ́. àwọn ọpọlọ. àbí nígbà tí èèyàn bá kò déédéé wo ṣùṣùṣùṣù tójú àárọ̀ wọn tá a máa bá gbogbo èèyàn jà ẹni tí ò bá jà á máa jà bí kó jà kó faṣọ mọ́ èèyàn lọ́rùn kó hmm. kó máa ní òun apààyàn ní gbọ́ nígbà tí èèyàn bá wó yan ṣùṣùṣù tó kọ̀ déédéé bọ́ sí stíìtì kejì tó gbé odidi kírètì díríǹkì tóbi-tóbi tó fọ́ mọ́lẹ̀ ah! wọn náà ní ẹ. bàbá ń bàbá kan ló ń dírẹ́fù lọ jẹ́jẹ́ eh. ó bọ́ lẹ́nu mọ́tò ẹ̀ ọmọ mi dẹ̀ lọ mú epo pupa owó máa yẹn tí yẹn wọ wáìtì gẹ́gẹ́gẹ́ ó dẹ̀ da epo lé lórí látó kéde ńlẹ̀ ṣé yẹn ò ti kọjá yẹ ah! ìyẹn dùn ẹ́ àsùnmọ́jú eh. nulẹ̀ ìlànà gbogbo wa lọ sápamọ́ sínú stọ̀ ni ọmọ mi lọ gbé àké ó lóun máa pa gbogbo wa sínú ilé yìí. ó fẹ́ pa yín. ọwọ́ lẹ́kùn sọ wá ó ti fa ké bàjẹ́. nǹkan dé o ẹ dákun ṣé ó ti mú nǹkan ni. kò sí nǹkan tí òun tọ́jú sí i wọ́n mi ò sọ ilé ìfẹ́ nìkankan mi ò sọ fún bàbá ẹ̀ gan níjọ́ kan ni mo wọnú yàrá ẹ̀ tó bá rí páàkì kúkẹ́ ìtọ́mọ mi gbé síwájú tó ń dájẹ́. láì ṣe gàrí. Ah, nǹkan ṣe yín o mẹ́wàá gan ṣe yín ogún tún ṣe yín pàápàá lẹ wá jókòó sínú ilé lẹ́wọ́ dẹ̀mùdẹ̀mù lè jókòó sáàfin ọba lẹ́yìn bọ́ síta ká ẹni mẹ́wàá ti ṣe yín ká máa káàkiri. àti bàbá ò dákẹ́ àkókò rìn kiri kò síbi tá a ti dé àjọ ah. ah, ṣàánú mi ni òkò mo tún fẹ́ lọ báyìí. nǹkan jẹ́ o ẹ wo tẹ́bà ní pé mi kéré sí i. Eh, èmi kọ̀dẹ̀ kéré ẹsẹ̀ mi ó kálù díẹ̀ bóyá kí mú yín ká bẹ̀rẹ̀ láti orí ibì kan sọ́nà méjì ọlọ́run á pé kí nǹkan tó ṣe gbọ́. ìyá mi ó yá mi báyìí yà lọ ní ìsinmi. ìyá yín bíi ti bò. ká máa lọ. èmi fẹ́ àwọn kọ́sọ́mà ṣe jẹ mí lówó tí mo fẹ́ ah, dé lọ ẹjọ́ ó dọ̀la kò ṣáà lè pa yín kílẹ̀ tó mọ́ ah! ẹjọ́ ó dọ̀la bọ́dọ̀ la bóyá kẹ́ bá ba mi lé àbí kébì wọn bá yín àbí ká kọ́ ní ìtara wa ẹ jẹ́ mú yín lọ síbi ká bẹ̀rẹ̀ láti ibì kan tábà fi lè kíní ìkejì tí ó sàn wà mú nǹkan gbàdá epo pupa igbó. Ah! ẹ mọ ìjẹrí yín o. níbo ẹ tó bá ṣe bí olórí burúkú ẹ jẹ́ mọ̀ ní campus ara yẹ bá mi gbé. Ah, màmá o ah, ìbá yín o àmà jàlúra yàrá yàrá lásán ah, tọ́bẹ̀. kò ní já fún wọn. ọmọ wọn bí èèyàn rè inú kápọ́ọ̀sì àjẹwọ́n tán yẹ́nìbọ́dì ọlọ́run. kọ́ọ̀bẹ̀ ẹni tó bá jẹ wọn àṣà yàrá yàrá wọn màmá kọ́ọ̀bẹ̀. kò sí wẹ́ẹ̀ ìjà yà níbo kò sẹ́ni tó bá ṣiṣẹ́ bí olórin burúkú á mọ̀ ṣáàyàn. àwọn nìyẹn àwọn nìyẹn àwọn nìyẹn. báwo ya níbo alásọ̀lẹ̀. ẹ bá yà ẹ bá. èmi lè rí tẹ̀sán lọ mo ti dá gbogbo yín mọ̀ ẹ má wọ́rì á pàdé ní símẹ́sítà tó ń bọ̀. You dey mad. You know say you dey mad you do any anyhow for this campus they talk to you dey fly most because your papa gave money and your mama ba dey craze well well dey craze well well come on your bag you do any anyhow go chop am today you no know where you dey and ah. then you did. your oh, father yan. Tell me, daddy. fẹ́ kó o dá mi mọ̀ náà you see yourself kapo <laughs> ẹ ti bá fojú dìyàn ojú wọn máa ń rí ẹ jẹ́ kójú ọmọ rẹ̀ rí. àṣà tó gbọ́n ṣáṣá ikùn pa wọ́n ká tó sọ pé ọ̀pọ̀lọ́ tó ń jẹra ẹ̀ mọ́lẹ̀ o rò pé o smart o rò pé o gbọ́n obìnrin pọ̀ láyè kó tó di pé mò ń try láti sọ pé mo fẹ́ fẹ́ ẹ hmm. but ìwọ náà ń bragado ń bragado. èdè Baba. Abo. You don't know my color. Babo. Aili. Mo kàn jẹ́ kó gbóòórùn ẹ̀ wò ni kó lè mọ̀ bó ṣe máa dùn tó tó bá ń jẹ. Ṣé rí bàbá? now mo rí i pé o mọ colour mi and I want to ask you my color. ṣé black ni mi ni àbí red. àbí. Ah, o mọ ni. bàbá kò lè mọ. you don't know my color. kapo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ the next day ẹ sọ kókó ẹ ká mọ the next day. Ah. now mo fẹ́ kí everybody wà at alert. ṣe wa. Oh. àbòsí kò sí ọ̀kan tí mo fẹ́ fi ẹ́ ṣe ju pé mo kàn fẹ́ ẹ̀ǹbà lọ. mo fẹ́ kó o mọ̀ wípé mo wíkẹ́ẹ̀dì ju ẹ lọ. ó ṣe rí. my wicked girl. I'm a wicked man. Yeah. everybody ni wọ́n máa gbìyànjú àti yẹ̀ ẹ́ wò. no no no no ó wá fún send off kan rape wẹ́ńbí báyìí ni everybody ló dẹ̀ máa ṣe yàtọ̀ fáwọn obìnrin tó wà ń bí ah, mo kàn fi embarrass ẹ kò jù bẹ́ẹ̀ lọ that's all but now màá ka one to ten after ten ó máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ. bàbá o. wàá nà ẹyin ẹ sílẹ̀ wàá dẹ̀ bá a sùn. bàbá o. ìfẹ́ rẹ̀ make sure pé o ṣe báṣabàṣa. tó ṣe wà. but before that. ọ̀gbẹ́ni. jẹ́ kí n kọ́kọ́ yí ẹ̀ wò ná ìtọ́wò là á máa dun ọbẹ̀. stand up. wèrè ṣe ṣe ọbẹ̀ rẹ̀. ló ń ṣe ọmọ ọ̀dọ́ mi. tán tán tán tán. yébà. wọ́n lè fọ́kọ̀ pò ní bela gambembe fa si gama wama si ah wọ́n ti kíni yóò lọ. káàró ah, yorùbá mú kò lè lọ́nà síbí ló ti lọ yẹn èyí lè bíọ̀ ṣe kó ṣe kó wù yín lórí. aboyo alfa. lẹ́dọ̀gbọ́n ẹ̀ bá dájì mo ní tèmílàdé àtàwọn kan jáàánú campus tèmílàdé dẹ̀ mọ́ lórí ẹ̀tọ́ ẹnìyẹn pa. Ah, tèmi lókèlè eh, kí ni nọ́mbà station and police station. Ah, dájì ẹ̀ lè pa àwọn ọlọ́pàá ẹ̀ ló gba àwọn ọlọ́pàá. mo pé. Ah, no no no kì í sọ̀rọ̀ tẹ̀ pípa ọlọ́pàá nílé dájì. bọ́n tèmi fún mi wọ ọ̀rẹ́ rẹ̀ yẹn padà. dájì ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. Eh, eh. dádì tèmi ẹ jọ̀ọ́ ẹ má dọ̀rọ̀ ìdá mi tá a fi ń wo nǹkan tó wà lẹ́yìn ẹ ojú tá a fi ń wo ti jù bẹ́ẹ̀ lọ o àìsàn tó ń ṣe ọmọ yìí ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo fọ ọlọ́run bẹ̀ yẹn bá mi dá sí i. ìyá tèmi nígbà tó kì í ṣe ìyàwó àná ṣé o mọ tí mo lè ṣe ni ọwọ́ ń bẹ̀ mí lórí ọ̀rọ̀ ara mi. ẹnìyẹn nítorí fún wòtára mi balẹ̀ báyìí ibì kan tí mo lọ àwọn èèyàn ti fún mi ní assurance pé agbára ọlọ́run in the next one week pé ara ẹ̀ gbọ́dọ̀ yà. assurance tí wọ́n fún mi yẹn ló yẹ kí n máa relax ṣé gbà tó sùn sí kò kà sí sàrà kan náà. ẹ dákun. ẹ má bínú sàn. èrò kan ló sọ sí mi ní ọkàn bí mo ṣe wà ní kìsìn tí mò ń dáná bẹ́ẹ̀ bá ní sọ pé mo kéré. ó kéré mo á sọ ẹ. lórí ọ̀rọ̀ àǹtí tèmi náà ni bí ẹbí ẹ ti ń ṣàìsàn kò tèmi náà lọ́rùn ó sì òsì asásìjọ máa ń dọ̀wẹ̀ kẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ̀ọ́ kan nulẹ̀ bó tilẹ̀ pé gbogbo àná máa ń fẹ́ so àsàn sára wọn àbí kò yẹ yín. ẹni tó sọ sí ọlọ́pàá. ẹ jèrè ní tí mo wá rò ní pé ẹ ṣe jẹ́ kí bóyá ká na sẹ́ẹ̀ta bá a ṣe aláwo ni bá a ṣe àfa àbí pátọ̀. kò sí ní dáàtì ìdánwò tán kò síbi dáàtì lọ. ah dádì ẹ tí ì débi omi ẹ tí ì nà tán ẹ yẹ mọ̀ pé ibi títẹ nìkan parí sí ní tẹlómi ti bẹ̀rẹ̀ mo wá ní pásítọ̀ kan tẹ́rí pásítọ̀ wọn gbóná bíi tán bá léyìn òkú lọ́la kó ń tọ̀ lọ́mọ gbẹ́sàárè ilẹ̀ ni kì í mọ̀ ṣeré <laughs> wọn gbóná gan bóyá bẹ́ẹ̀ bá lè tẹ̀lé mi lọ bẹ̀ wọ́n wá jẹ́ pé kí wọ́n wá bí náà ni kò sẹ́yìn tí wọn lè ṣe. gbọ́ <laughs> mi o ní pásítọ̀ yẹn gbóná. bàjẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà. ṣó lè wá bí. wọ́n lè wá. nísìnyìsìn. mo yẹ lọ́kùnrin wá lọ pè wọn. dìde lẹ. mo wá ń dáhùn lọ́wọ́ mo ń bọ̀ràn lọ́wọ́. wọ́n bá musu bí bá musu bí lọ gbé ẹran lọ gbé ẹran dà síta lọ dẹ ẹran nù lọ dẹ ẹran nù. fisi bi rẹ. lọ lọ lọ lọ. ẹ lọ wá. a ní o máa pè. nísìn nísìn nísìn nísìn nísìn nísìn. Ìwádìí ah. àwọn nípa fún mi. agbára àjíǹde jésù kristi olúwa gbàdúrà fún àwọn ọmọ rẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín lórí ayé wọn nítorí pé ẹ ń dúró tì wọ́n olú ẹ gba ìyìn wa nítorí pé ẹ ṣe wọ́n ní àṣepé olú ẹ gbọ́ ọpẹ́ wa àmín jésù ẹ̀ṣẹ̀ gbogbo lórí ayé olú ẹ dáríjì wọ́n olúwa gbogbo ogun tó pamọ́ sí kọ̀kọ̀ ní orúkọ jésù olú ẹ tú wọn ní àṣírí àmín olú ẹ ṣẹ́ wọn ní àṣẹwọlẹ̀ màlẹ́kẹ̀ ṣẹ́bà rékèsè tẹ́rẹ́bùbá sótó bàbà rékèsè tẹ́rẹ́bùbá sótó bàbà máa ògo ni forúkọ olúwa ògo ni forúkọ olúwa jésù olúwa wa ah. màmá wa bí mo ṣe ń gbàdúrà mú mi rí ìṣípayá kan ẹ̀mí ọlọ́run sọ fún mi pé obìnrin kan wà tó súnmọ́ yín dáradára. Ah. àwọn obìnrin tó súnmọ́ mi pọ̀ o kódà mo ní ẹgbẹ́ gbogbo wa obìnrin dẹ̀ ni wá tí mo kó jọ ẹ̀mí ọlọ́run fi yé mi pé ọ̀rẹ́ lẹni tí a ń sọ̀rọ̀ nípa ètò súnmọ́ pẹ́kípẹ́kí. ọ̀rẹ́ tímọ́tímọ́ kan tí mo ní ìyá jọ lójú ni ọ̀rẹ́ bí ọmọ ìyá ni. màlẹ́ kì í ṣe ẹ dákun ṣé ẹ lè invite ẹ nìyẹn wá mo fẹ́ rí i mo fẹ́ béèrè àwọn béèrè kan lọ́wọ́ ẹ mo fẹ́ bá ní àwọn gbólóhùn. Eh, màá invite ẹ ṣé tí ó bá ti débi n tó ń ṣe ọmọ mi ti tán. ìyá ẹ má ṣe ọmọ ẹ ṣáà ti invite wọn kí n fojú kan. ẹ ẹ jẹ́ kí n lọ pè wá bàbá yìí nísìn. no ẹ lè jẹ́ kó dọ̀la tàbí ọ̀sẹ̀ tó ń bọ̀. ẹ ọ̀sẹ̀ tó ń bọ̀ báwo ọ̀la yẹn dà ẹ jọ torí ọlọ́run ẹ má fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jọ. tó o dáná wọn ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù àmín ní orúkọ jésù ìdílé ìtọ́wọ́ ẹni ọlọ́run kúrò àgbàdúrà fún wọn gbogbo tó ń darí wọn láàbùkù lọ́ba àṣẹ láṣẹ wọn. ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́. ẹbí mi máa dá yín lóhùn. ẹ jọ báwo lẹ ṣe jẹ́ sí ìyá wa. Ah. ẹ wo tí mo bá sọ wípé ọ̀rẹ́ lèmi àti wọn àrífín ni torí wọ́n ti mú mi bí ọmọ báyìí five and six lèmi àti wọn. ìyẹn náà dáa tí ẹ bá ní bínú ṣe lè jẹ́ ká jọ gbàdúrà papọ̀. Ah, ah, kí ló dé ẹni àdúrà lèmi náà. ní orúkọ Jésù. àmín ní orúkọ jésù. àmín jésù. wa. àmín. olúwa wa. lórí ìdílé olúwa ẹ wa. fún ogun tẹ́ ti ṣẹ́ nínú ìdílé olúwa ẹ wa. ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ èyí tó mú ogun jà ìdílé olúwa wa. tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run apá aláṣẹ ní orúkọ jésù gbogbo agbára òkùnkùn nínú ilé nínú kọ́sẹ̀ ẹ máa tẹríba. ó yẹ ẹ máa tẹríba nítorí pé a ti kọ́ wípé ohun jà tèmi kì í ṣe nípa ti ara ṣùgbọ́n nípa agbára ọlọ́run ní láti wó ibi gíga àti gbogbo ìjọba òkun kalẹ̀ àti gbogbo agbára tí ń ṣe ìgbéraga sí ìfẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin agbára tí ń ṣe ìgbéraga sí ìfẹ́ ọlọ́run nílò ó yẹ ẹ máa tẹríba ní orúkọ jésù ó yẹ máa gbiná ní orúkọ jésù ẹ máa gbiná nítorí pé a ti kọ wípé èmi lè ṣe gbogbo nínú kristi tí fagbára fún mi ní orúkọ jésù tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin agbáko ó yẹ máa tẹríba gbogbo ẹnikẹ́ni tó wà ní ìdí ọ̀rọ̀ ogun tí ń jà wọ́n nínú ilé yìí ní orúkọ jésù ó yẹ iná ọlọ́run kó máa jó wọn màá lékè ṣé bàrékè ṣe tẹ́rẹ́ bàbá so tẹ́rẹ́ bàbá iná ọlọ́run kó máa jó wọn reke sete baba kó máa jó wọn ní orúkọ jésù kó máa gbiná kó máa gbiná kó máa gbiná kó máa gbiná nítorí pé tolúwa ní látẹkùn rẹ ayé àtàwọn tó dẹ̀ tó sínú rẹ gbogbo ẹnikẹ́ni tó wà lórí ilé ìpẹ́ tó ń ṣe aburú sí ìdílé ní orúkọ jésù iná ọlọ́run kó máa jó ògo ni forúkọ lọ́wọ́ hallelujah jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. àmín àmín jésù àmín. madam hmm? ohun gbogbo tí ó bá wà nínú yín tí ẹ mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sí tèmiládé ó yẹ máa sọ lọ́wọ́lọ́wọ́. ẹ wo mi ì mọ́mọ́ o kò ń ṣẹjọ́ mi o. ìbá orí mi rèé o iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ tún ọlọ́kànràn ló sì. àárín ọpọ́n ìtẹ́ òun eré ni ọsọmọsọ bíi má fi bí péré má fòlòlò fọhùn tó bá ṣe rí ni owé làwọn mi ni bàtà kíni mẹ́ṣà olótùfẹ́. eré ni fáwí. ìwòrì méjì ifá ní ẹni abáwádé là bárẹ̀lé ẹni ajá bábáwá ní bá ń lọ ó dífá fún èjìkókò òǹwòrì èyí tó tẹjú mọ́ kàpẹ́ gírígírí ẹbọ wọn ni kó rú ẹbọ wọn ni kó ṣe èjìkókò òǹwòrì ifá tẹjú mọ́ mi kó wò mí rè èjìkókò òǹwòrì ẹ̀là tẹjú mọ́ mi kó wò mí rè èjìkókò òǹwòrì. arábìnrin ìtìfá ìjọ yé mi ni wípé ẹ wá ṣèwádìí lórí ọmọ yín kan tábìkún yọ lẹ́nu. ẹ jàna ẹ wo ṣẹ́rí ṣe pé ẹyọ ni mo bí o mo bí wọn wọ́n ń padà ni ṣé wá rí àpẹẹrẹ tí mò ń rí tó bá ti débi tí wọ́n ti máa ń padà ó ní wọ́n tún ti ń rí lórí ẹyọ ọkọ tó kù lọ́wọ́ mi ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ kílẹ̀ náà tún lọ mọ́ mi lọ́wọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí i. arábìnrin mo ń dáhùn. ó yé mi ṣé wá rí iṣẹ́ bàbá mi kan bẹ lọ́wọ́ mi tí ń ṣe fún yín ó sì dá mi lójú pé èyí tẹ́ bí n kò ní kú mọ́ nígbà tá a bá parí iṣẹ́ hàn iṣẹ́ tí mo fẹ́ ṣe fún yín ni pé ẹ lọ wọ ọ̀rẹ́ yín tó súnmọ́ yín tímọ́tímọ́ tó jẹ́ ọ̀rẹ́ yín kòríkòsùn yín ilẹ̀ lọ wá nígbà tẹ́ bá ti wá wá ọ̀rẹ́ yín o èmi ò wá pè lo iṣẹ́ kan fún yín ń pè lọ ọṣẹ kan fún yín ọṣẹ tí n bá pè lò fún yín o ilẹ̀ wàá fi wẹ ọmọ yín o nígbà tẹ́ bá ti wá wẹ ọmọ yín tán tẹ́ bá ti fi wẹ̀ tán ẹ wàá da omi níwọ̀n gbàgbà tẹ́ bá ti lọ da omi sójú ọ̀nà ẹ wàá rí dájúdájú pé ọ̀rẹ́ yín o ọ̀d dá omi náà kọjá tọ́rẹ̀ yín bá ti dá omi náà kọjá báyìí àtàrà rẹ̀ láti gba búrùjì ọmọ tiẹ̀ á gba búrùjì ọmọ tiẹ̀ á gbà fún ẹ̀yin ẹ̀yin náà bá dọ̀lọ́ ọmọ láyé ẹ̀ tó bá bì kú mọ́. Ah, ẹ wo bàbá mo lọ́rẹ̀ẹ́ símọ́símọ́ kíákíá ni mo máa ṣe é kí ló máa wá ná mi. ẹ̀yin ẹ má ṣe yọnu gbogbo tí ọba ná yín ẹ dáadáa ìmìkíní yìí ẹ bá yín ṣètò gbogbo ẹ̀ ọ̀gá oh, kí ni mo ṣe fún ẹ. níwọ̀n tó ṣe pé <laughs> láàrin ọjọ́ méjì sí mẹ́ta o ti máa wá sílé mi ìgbà míì máa lajú báyìí láàárọ̀ ìwọ ni máa kọrí tiwa ti wọlé dé tá a máa sọ̀rọ̀ sọ̀rọ̀ tá a máa ṣeré ṣeré kódà gan gbà mí à níjọ lọ sí ṣọ́ọ̀bù ibi tá a bá jọ dúró sí láti máa máa control ṣọ́ọ̀bù pé àwa o ó wá di pákà mi ò rí ẹ kí ni mo ṣe fún ọ má bínú ẹ kúkú ṣẹ mi ọwọ́ mi kàn kún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo dẹ̀ wò pé tí má ti parí gbogbo nǹkan tí mò ń ṣe onímọ̀ tó fún yín ní good news nǹkan tó ṣẹlẹ̀ ni. ọwọ́ ẹ̀ dìbì ti báwo o fẹ́ rajà ni. mi ò mi ò rajà. èló ló ní ìdí. mi ì dẹ̀ ní ìdí owó àmọ́ oníṣẹ́ kan tí mo ń ṣe lọ́wọ́ tó important gan ni ò jẹ́ kẹrin mi àmọ́ tí má ti ṣe tán ẹ̀yin náà máa kọ́kọ́ fún ní good news yẹn. ó ti dà nígbà tí Muhammed dẹ̀ ti kọ̀ tí ò lọ bá mountain mountain ti wá bá Muhammed nílé báyìí lẹ́ni ìbáyìí o gbogbo àríyá ni màá ṣe ń bí. ó tẹ wá dá lẹ́ni kan tẹ wá kí mi gbogbo nǹkan tẹ bá fẹ́ pátápátá ni màá fi ṣe yín àlejò kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu gbogbo tó bá ní ni kó gbé jáde máa jẹ tàárọ̀ máa jẹ tọ̀sán máa jẹ talẹ́. ẹẹ <laughs> bó bá wù mí kan máa sùn sí i. <laughs> kò tí ẹ ní ìdíkẹ́ sùn sí bíbá ẹ jẹ́ kí ọkọ lọ fún yín ní wáìnì tó tútù náà kí n tó wá bọ́ toilet ni mo gba oúnjẹ kọ̀ọ̀kan pé mo ní láti rí ẹnìkan nísìn nísìn mi wàá fẹ́ da yín jókòó síbi báyìí kó má bàa ṣe yín nìkan ẹ wá máa lọlé. ó fẹ́ supply ọjà. mi ò supply ọjà. màá control lórí fóònù sí wọn abẹ́ gbọ́jà ẹ̀ lọ síbi tó bá yẹ kó lọ. mi ò supply ọjà èmi fúnra mi mo ní láti rẹ nìyẹn wọ́n náà wọ́n báyìí ni mi ò tẹ̀fẹ́ kẹ́yìn nìkan jókòó síbẹ̀ mo ṣe ní kẹ́ wá máa lọ ẹ wò ó tí mo bá sì ń bọ̀ láti ibi tí mo lọ màá máa gbalẹ̀ ọ̀dọ̀ yín bọ̀. kò sí wàhálà máa lọ máa lọ máa dúró díẹ̀. ṣé ẹnìkan máa dájọ́ kò síbi báyìí ni eh. ẹ wo ten minutes péré ni mo fẹ́ nìyẹn jàre ẹ máa lọ ilé màá fẹ́ nìkan lẹ̀ sínú ilé màá pa jẹnẹrétọ̀ màá ti gbogbo inú ilé pa ẹ̀ ìdájọ́ kò sínú ilé tẹ́ màá sì kún bẹ̀yẹn ilé yìí màá máa gbàbọ̀ wá báyìí ìwọ pa gbogbo ohun tó bá fẹ́ pa màá mọ yàrá ẹ̀ lọ máa lọ sùn síbẹ̀ ìyẹn ah. mi tèmi lajẹ ah! wọn tẹ kí n ṣàlejò ẹ wọn máa lọ lé jàre tí máa ti ń bọ̀ ó nìkan tí mo tẹ fẹ́ ṣe nínú ilé yín gangan nínú ilé yín mo ti fẹ́ wá bá ẹ máa sọ lé yín màá bá yín lé jàre ó dọ́gbọ́n lé mi ni o ọkàn mi ò lọ o. tí wọ́n ti ń kọ̀ọ̀bí sí mo lọ yẹn ilé yìí ni màá padà máa bọ̀. mo ń bínú lọ ni. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Ah, mo ṣeré púpọ̀ lẹ́nu. látàárọ̀ ó dàbọ̀. kẹ́ kí dájí àtàwọn ọmọ. dádì ti gbọ́ everybody ti gbọ́. ó dáa. màá sáré lọ bí tí mo fẹ́ lọ sí náà. ẹ̀yẹ náà dáa. màá lọ bí tí mo fẹ́ sáré lọ sí. ó dáa bẹ́ẹ̀ ẹ ṣe àpàdé ayọ̀. ó dáa. wá sí gate. ẹ mo wá isami rí mo dẹ̀ gbọ́ pé ẹ̀kọ́lẹ̀kùn ló yẹ kí mi wá sílẹ̀kùn fún yín ẹ ká ọmọ <laughs> yes ma. Rafael ńkọ́. òun wà ní backyard òun ṣe nǹkan lọ́wọ́. sọ fún kó wá gbé mọ́tò yẹn wọlé fún mi. ok ma ẹ ká ẹ ti ma ẹ ká ọmọ báwo ni dé yìí ma. ẹ wo bàbá mo ní kí wọn á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ ọlọ́run máa ma fún yín ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe tọ́lọ́run fún mi ṣe kódà fúnra ọ̀rẹ́ mi báyìí ló fẹ́ sáré rìn wá sínú ilé mi fún ẹ ló tún da omi kọjá tí ò tẹ mọ̀ pé òun domi kọjá ẹ ṣe ojú òní sí yín o ọmọ sí yín náà kún kéèké ẹ ṣeun o. ó sì dá yín lójú pọ́ọ̀rọ̀ yín ń da abẹ́ kọjá. a ó dá mi lójú fúnra mi báyìí ni mo sì kọjá lọ sídìí mọ́tò ẹ̀ tó fi gbà kọjá kú tí ẹ fúnra àwọn bàbá mi nẹja dúpẹ́ àwọn bàbá mi tó fi sẹ́nà lé lọ nẹja dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ o. ṣùgbọ́n o ó lọ́rọ̀ kan nú o hmm? ṣé ẹ rí ọmọ rẹ yín tá a gbà nínú búrùjì rẹ̀ fọmọ tiyín o tó bá táwọn àsìkò kan yóò fẹ́ máa ṣe bíi ìjẹ̀gbọ̀n bíi páàlẹ́ bí ẹni lọ́dẹ orí ìwà rẹ̀ ò ní jọ ti tàwọn èèyàn yóò fẹ́ máa ṣe gángangan díẹ̀díẹ̀. yóò ya wèrè. kò ní ya wèrè tààrà mm, díẹ̀díẹ̀ náà ni ṣùgbọ́n níbi àìgbádùn tiẹ̀ lẹ́mí ọmọ tí yóò ti gùn. ẹ tó bá ti ń ṣe gángangan tó ń ṣe òun lẹ́mí ọmọ tèmi máa gùn. ẹ̀mí ọmọ tí yóò gùn ọmọ yóò wà pẹ́ láyé mm, yóò fọ́ pa yóò fò ìrìjòbì. Ah, nǹkan tó ẹ jọ ṣé wọn ò ní fura sí mi báyìí. pínrín wọn ò ní fura. Ah. ẹnìkan kò tiẹ̀ mọ̀gbà tí mo ṣe ohun tó domi kọjá gan mọ̀ pọ́ùn domi kankan kọjá ó kàn wò pọ́ùn kan kọjá ẹ wo bàbá mi dúpẹ́ ṣé gan ni. ìyá jọ́ mi lójú ó ṣe tó so báyìí fún mi. mi náà fẹ́ ṣàbíamọ yìí. mi ò ní inú ẹ ọmọ òun tó ti ń nù ẹ yẹn lábàá inú ẹ pa kí ni mo ṣe fún ẹ yéé inú mm. inú níkà inú níkà pásítọ̀ mo ti gbé ogun ti padà sórí ológun ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ sí ọ̀rọ̀ tèmíládé ó yá kó ogun náà kó padà sórí rẹ̀ ogun náà kó padà sórí rẹ̀ àmín ògo ni forúkọ olúwa. ẹ wo ọ̀nà bọ́ ni Ṣàngó wà eh, ah, ó bó mú mi o ooru a ó bá mọ̀ ẹ̀ iná ọlọ́run ti bọ́ sí ẹ lára inú ajó nu. ẹlẹ́rù ni ó gbẹ̀rù ẹ̀ ẹlẹ́rù ó gbẹ̀rù ẹ̀ máa tù sẹ́ńdà ẹ̀ ẹ̀ àbórí ilé ìgbìmọ̀ ní bá pàpọ̀ mi sílẹ̀ ògbàmọ́lá ìgbà ọ̀dẹ́sẹ̀ lójú ìka máa lọ bẹ́ẹ̀ ó pẹ́ ó ní àlò olóṣì olóṣì. ìtì ẹ ti bá kò sẹ́ni tó wá ń ṣe ìkà tí ò ní padà jèrè ka. ara ọmọ mi ò ti yá báyìí. ẹ máa dúpẹ́ ẹ máa yin ọlọ́run ogun ti ṣẹ́ nínú ayé ọmọ yìí ọmọ yìí ti wà lálàáfíà o torí ẹni tó lógun ti forí kógun rẹ̀. lọ́wọ́ mà wọ́n ní ṣe ẹni mọ́tò ah. ẹni mọ́tò ẹni wá mọ́tò ẹni mọ́tò.